háà ah, ó mà ṣe o òṣìṣẹ́ àjọ tó ń rí sí ẹ̀ṣọ́ ara ẹni láàbò ìlú ìyẹn civil defence gba Yínká Ayéfẹ́lẹ́ létí lẹ́kìtì lórí ìròyìn ẹgbẹ́ yẹ̀wò fún tàkókò yìí èyí tí ẹ ó máa tẹ́tí gbọ́ lórí ìkànnì Drive TV ohun tí a ó máa gbé yẹ̀wò náà ni pẹ̀lú bí ọ̀kan lára òṣìṣẹ́ àjọ civil defence ṣe gbá gbajúgbajà olórin yínká ayéfẹ́lẹ́ létí lẹ̀jẹ̀ bá ń dà lẹ́nu rẹ̀ tómi ẹkún sì ń bọ́ lójú rẹ̀ pòròpòrò látàrí ìwà àrífín àti àìjọnilójú tí òṣìṣẹ́ náà hù ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lẹ́kìtì lẹ́yìn tí yínká ayéfẹ́lẹ́ ṣeré fún wọn tán lágbo. then bí mo ṣe ń bọ́lẹ̀ lórí stage àwọn àwọn bouncer àwọn ọlọ́pàá àwọn area boys nǹkan tí máa ń ṣe ni pé màá ní ta ló lórí yín who head the police màá fún lówó who head the bouncer màá fún lówó who is the leader of the area boys màá fún lówó so mo ti fẹ́tù gbogbo àwọn yẹn tán mo ti ń lọ mo wá fẹ́ jáde lẹ́nu tí má dẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn sáà pé àwọn area boys yẹn tẹ́ bá fún wọn lówó owó yẹn ò lè kárí everybody ẹlòmíì wọ́n máa fún lówó yẹn á sá lọ agbówó yẹn sá lọ so mo máa ń sì ń da owó sókè pé ẹni bá rí mú bẹ́ẹ̀ ẹni bá rí mú so ìyẹn ni mo wá kó dání forty thousand yẹn ni mo kó dání so mo wá ti dé ẹnu gate tí mo ṣe dẹnu gate mo wá rí bọ̀bá àmọ̀tẹ́kùn kan kúkúrú ìyẹn ni mo wá fúnra mi ni mo dúró mo wind down bọ́ọ̀ ni mo fẹ́ fún lówó bọ̀bá àmọ̀tẹ́kùn yẹn ni mo fẹ́ fún lówó bí bọ̀bọ̀ NCDC yẹn ṣe dé nìyẹn ó kàn tọwọ́ bọnú mọ́tò ó kàn fẹ́ ja owó yẹn ó kàn mú owó yẹn mọ́ mi lọ́wọ́ ó fẹ́ jàgbà mo ní àá ah, ah, kí ló fẹ́ fa gbogbo ìyẹn ah, mo ní ṣe bí mi fúnra mi mo dúró ó ṣe sọ ẹ̀ṣẹ̀ sí mi lẹ́nu ni mo ní mo wá sọ fún àwọn àwọn eh, boys tí àwọn ọmọ mi tó wà ní mọ́tò mi ní ẹ má jẹ́ kó lọ a gbọ́dọ̀ mọ ọ́fíìsì wọn bó ṣe kọ́ kìbọn nìyẹn tó bọ́ síwájú mọ́tò tó ní òun á shoot anybody tó bá súnmọ́ òun òun á shoot anybody tó bá súnmọ́ àwọn ah, eléyìí ti gbé ṣù mí ẹ̀yin sọ̀rọ̀ mo wá wine up padà mo ní ẹ jẹ́ ká dúró dìgbà tí mọ́tò wọn bá máa jáde ẹ jẹ́ ká tẹ̀lé wọn ká mọ ọ́fíìsì ibi tó ti ká mọ division tó wọ́n jẹ́. gbàrà tó kó sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ni òṣìṣẹ́ aláàbò náà ṣe ìkọlù ọ̀hún sí i àwọn òṣìṣẹ́ aláàbò tí a rò pé ó yẹ kán máa dáàbò bò wá kí wọ́n sì máa pẹ̀tù sáwọ̀ ni wọ́n tún ń ṣe ìkọlù sí ará ìlú tí wọ́n sì ń hu ìwà lọ́nà àìtọ́ tí wọ́n bá tún tiẹ̀ wá rí i pé ẹni ọ̀hún jàjà ní owó lọ́wọ́ dáadáa tó jẹ́ èèkàn ìlú tàbí bọ̀rọ̀ kìnní wọn a sì tún ṣe ìkọlù sí onítọ̀hún pẹ̀lú ìwà ọ̀dájú àrífín àti ìwà ọ̀kánjúà wọn wọn a sì tún fi tipátìkúùkù gba owó lọ́wọ́ àwọn irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ wàyí o àwọn ará ìlú èkìtì ti kóró ojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé wọ́n ní ìkọlù ọ̀hún kù díẹ̀ káàtó kò sì bójúmu rárá ayéfẹ́lẹ́ kúkú ní sùúrù tó bí bẹ́ẹ̀ bá kọ́ ni wàhálà ńlá ni ò bá tún bẹ́ sílẹ̀ lágbègbè náà ṣùgbọ́n Yínká Ayéfẹ́lẹ́ jẹ́ ẹ̀dá onísùúrù àti onínúure kò sì nífẹ̀ẹ́ sí jàgídíjàgan rárá bó ti wulẹ̀ kó mọ nítorí ẹni tí a kọ́ nílé ìrè ni. wọn ọ̀nà mi rí níjọ́ tí mo ti ń lùlù mi káwọn tẹ̀ sọ pé kí n tó lásídẹ̀ǹtì gan torí pé mo wà lórí wíjà pé kìnnìkan no anybody ò nà mí rí pé wọ́n fún mi lẹ́sẹ̀ pé pé wọ́n fún mi lẹ́sẹ̀ lẹ́nu lórí pé kò lọ́wọ́ mọ́ mi lọ́wọ́ owó tí òun ṣe ti tiẹ̀ kò ṣẹlẹ̀ rí so but o pé ká má tún máa pariwo ayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ all the time náà ní kí ló ní tó ṣe pé mi ìjẹ́ kan gbọ́ nílé gan ìfá gbogbo àwọn ọmọ mi tán wà lọ́fíìsì tàbí rí ní òsì ẹnu yẹn sọ pé ọ̀gá nǹkan báyìí ṣẹlẹ̀ mo dẹ̀ dákẹ́ ọ̀gá nǹkan báyìí ṣẹlẹ̀ mo dẹ̀ dákẹ́ mi ìfẹ́ kẹ́ anybody tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ rárá so tí olúwa nìgbẹ́ máa tó ayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ ìgbẹ́ ọ̀tọ̀ létí tẹ́lẹ̀ máa fi gbọ́ ẹlòmíì lè sọ pé ayéfẹ́lẹ́ fẹ́ sá lọ ni kò fẹ́ fún wọn lówó ni ẹlòmíì lè sọ pé gbá ni nǹkan bá ayéfẹ́lẹ́ ṣe ń ṣe nìyẹn ẹni kíní kankan so i don't want any controversy mo ṣe decide pé kan just ẹ jẹ́ fàsíkò tù ọlọ́run. wàyí o ẹ gbọ́ ìmọ̀ràn yìí láti ìkànnì drive tv lórí ìròyìn ẹgbẹ́ yẹ̀wò ó yẹ káwọn lọ́gàá-lọ́gàá fún gbogbo àwọn òṣìṣẹ́ agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ wa nàìjíríà wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o kó má padà wá di igi tí a fojú ré náà tó wá padà gúnni lójú nítorí pé àwọn irú ìwà báyìí kù díẹ̀ káàtó fún ọmọlúàbí àgbéyẹ̀wò wa fún tàkókò yìí rèé ẹ lè fi èròǹgbà yín ṣọwọ́ sí wa lórí ìkànnì Drive TV láti tún máa gbádùn ìròyìn Drive TV lóòrèkóòrè ẹ gbìyànjú láti subscribe sí si YouTube channel wa kí ẹ dẹ̀ máa follow Facebook page wa àti other social media network wa ó dìgbà kan náà.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV, driving you round the world.